I tried best. Okay. We're so sorry. We lost him. Sorry. Yeah! Ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́ sà, ẹ wá sà, ẹ ò kú. Sorry, ẹ má bínú, ẹ má bínú. Torí ọjọ́ tàná, lọ́wọ́ tí ó lọ́wọ́, sinimá fi tún torí owó, ẹni tó léwu rẹ̀ sọ mọ́lẹ̀, ó yẹ kó mọ̀ wípé òun máa ń kúrẹ́ ní pàkí. Gbogbo fàkàfìkì kóró gírí torí owó yìí o, sinimá yẹrẹ àgbálẹ̀ tún inspirational marketer tóyìn magazine tóní ló gbé jáde. agbéjáde káságbá sinimá tuntun torí owó mr latin ló gbé iṣẹ́ ọpọlọ yìí kalẹ̀ ó di sinimá àgbéléwò mr latin lọkùnrin tí ò bá lówó kó má fẹ́ yàwó sílé ayé obìnrin nílé ọkọ lẹ́yìn owó owó tún ni. ẹ bá fi kú wa lẹ́wọ́n jẹ́ni ọlọ́run tẹ kú. ẹ kú náà kí ni big deal ẹ kú ẹ kú ìbá pín ogún àtàlẹ́ àtàmọ́tò àtàmísẹ́ alẹ́ kí mọ́ra lọ́dún kálukú ọba lọ́lọ́ títí ẹ̀. olóbìnrin mọ̀ fóbìnrin tó rẹ́jì láti sọ́fà láyé òde òní nílé ọkọ for better for stay for worse for go kínú ilé tó ń dàrú lè lálàáfíà kó sẹ́tù seventy five million naira ni mr latin fi sẹ́tù ìyàwó ẹ̀ méjèèjì ẹ wá wo drama eré yá sinimá ti tuntun ní owó àwọn tó wò ní tẹ bára tẹ wò ó kọjá bẹ́ẹ̀ ronke sọlá amúsàn ló produce yẹ bọ́lájí amúsàn mr latin tampan president ló direct yẹ sọlá oyèdélé ni associate director starring bọ́lájí amúsàn mr latin ọdúnladé adékọ́lá madam sajẹ ronke oṣòdì ò gòkè adéwálé rasak sokuti owólabí àjàsà sọlá oyèdélé jimoh sobiye ṣẹ́gun ọlálérè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun torí owó are you? Ma èèyàn fà lódì o àjẹ dúró kí mi. àjẹ má sọ mí dọ̀tá o bá mi délé àjẹ fọ̀dẹ̀dẹ̀ mi ṣe bùgbé o jẹ́ ní ẹ lọ. pàtí ọmọ máa bó ooru ọmọ máa bó ni. kí ló dé. ìgbà tí mo máa débẹ̀ mi ò rẹ́ kú mi ò rẹ́ yẹ o ìyá mi ló yọ sí mi o mi ìdẹ̀lẹ̀ pa ìyá mi. Ah. Ah mi lè pààyàn mi láyé ah, ju wọn ìkà mà ní ọ ó máa dájú léèyàn o ó máa dájú léèyàn o ah, àmọ́ èyí tó ṣe yìí èyí tó ṣe yìí. ó ti tó ẹ ah? kí ló dé tó ń gbọ́ báyìí wá ṣé o ò béèrè lọ́wọ́ ọ̀rẹ́ ẹ̀ ni bóun ṣe pinlẹ̀ ọ̀rọ̀ títí ẹ̀. kí ló ń ṣe tó kàn ń gbọ̀wé ṣòro kó easy láti gbowó rẹ̀. no. àbíṣẹ́wò ọmọ yìí pé ìsàlẹ̀ ọ̀rọ̀ láìbẹ̀rẹ̀. Ah. ẹ wo mi ò ṣe mọ́ mi ò ṣe mọ́ ah, wá ṣe ah, o fẹ́ gbọ́ tó o bá mọ̀ tẹ́lẹ̀ mo fẹ́ kó mọ̀ láti ìwé rẹ̀ ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́. bẹ́ẹ̀ni. èmi tí mo jókòó ọmọ kan ṣoṣo ògùn náà kan ṣoṣo tí mo ní láyé tí mo ní lọ́rùn. Hmm bí mo dẹ̀ ṣe wà yìí títí ayé máa fi parẹ́ táyé bá ń jáyé mi ò lè gbọ́ pa wọ́n bí ẹni tí èmi àti ẹjọ́ jìyà tájọ́ jìṣẹ́ tí mo torí ẹ̀ wá síbi pé ká lè jọ jọrọ̀ òun ni mo bá ń bẹ̀ o òun dẹ̀ ni mo nù ṣó wá rí i pé ọ̀rọ̀ èmi àti ẹ ó jọra hmm. bá mi bá mi sọ fún un kò sí wàhálà. àǹfààní méjì péré ló ní kó wá farabalẹ̀ kó tẹ̀ ti kọ́ mi dáadáa ní tó bá ti wá pè ẹnu méjèèjì òun lè kó ní kó yálà kó o fẹ́ o ní dáadáa àbí tó bá ti mọ̀ pé ò ṣe nǹkan tá a sọ yìí ìyẹn ló easy jù kànra bọ́tà kó máa dòpò nọ́mbà kó máa ya wẹ̀ tó wá rí ìyàtọ̀ tó rẹ̀ sọ pé òní ṣe kìíní yẹn gangan òkú ẹ̀ ló máa bá tó bá délé rẹ̀ èmi ló wá tẹ lọ́rùn méjèèjì. ṣé o fẹ́ gbọ́ kó o la etí ẹ̀ dáadáa kó gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ṣé orí ọ̀bẹ ìwà wá padà mú wà lọ sí inú ilé yẹn ìyá ẹ tó sọ pé ó ṣe wàhálà lórí ẹ yẹn tó ò fẹ́ pa ẹ òun náà ló máa padà gùn ṣùgbọ́n kò sí nǹkan kan tó máa ṣe é kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣe wọ́n náà á kàn máa ní gángan díẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá ti pé ọjọ́ méje kí ló ṣe é tó bá ti pé ọjọ́ méje bàbá lọ ra ọ̀gẹ̀dẹ̀ bàbá máa fún màmá ẹ̀ jẹ wà á tún wá lọ wá abarapá bíi ti màmá ẹ̀ wà á tún bẹ̀rẹ̀ sínú fóun náà ní ọ̀gẹ̀dẹ̀ jẹ ló bá tán kò sí nǹkan kan mọ́ ọ lọ́wọ́ bá dé lọ́lá bá dé ló bá bẹ̀rẹ̀ sí mì jọjọ ló ṣe fàájì títí ẹ lọ ṣìkìṣìkì máa mi owó dé owó dé owó dé. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ehm, pẹ̀lú gbogbo àyẹ̀wò wa a discover pé nǹkan tó ń ṣe màmá lè díẹ̀. ìyẹn kí lè wọ́n sọ pé rí kí lè ló ṣẹlẹ̀ gangan. Ehm, ẹni sùúrù ọ̀nà tó pín sí ó pọ̀ díẹ̀ torí pé ìgbà míì old age máa ń fa irú àrùn tó ń ṣe wọ́n ìgbà míì dẹ̀wà ó lè jẹ́ àpọ̀jù ronú kéèyàn ti disturb brain ẹ gan ẹgbà kan máa ronú tí ò bá dẹ̀ tún wá ṣe yẹn a jẹ́ pé tí àgbà bá ti ń kọ́yàn ń gbà mí kò sí ohun tí ó lè ṣẹlẹ̀ sí brain èèyàn léyìí tó túmọ̀ sí wípé brain màmá ò function bíi ti tẹ́lẹ̀ mọ́ ìyẹn ni pé màmá mi ti ya wèrè. down. ṣé màmá mi ti ya wèrè ni. Eh, mm, mm, mm, mi ò sọ bẹ́ẹ̀ but uh, brain wọn tí ò function bíi ti tẹ́lẹ̀ mọ́ òun ló mú wọn máa ṣe bí ẹni tó ní gángan gan. mami eh, mami o mami ti ya wèrè. but ó sì ṣe correct um, kò ń ṣe bílẹ̀ tí máa correct ẹ̀ eh, ẹ máa gbé wọn lọ sí psychiatric hospital tẹ bá gbé wọn lọ tẹ́ ẹ̀ fi wọ́n lẹ̀ tí wọ́n dẹ̀ ń gbà tọ́jú tó péye láìpẹ́ láì jìnnà brain wọn máa padà sí bó ṣe wà tẹ́lẹ̀. Eh, dókítà ìjọ torí tọ́lọ́ ṣé kò sí nǹkan kan tẹ́lẹ̀ ṣe fún wọn láì ṣe pé mo gbé wọn débi kankan ni. Ah, ah. best solution ni mo ti sọ fún yín yẹn ẹ gbé wọn ẹ mú wọn kúrò ń bí báyìí tẹ bá ti mú wọn kúrò ń bí báyìí tó bá ti dé psychiatric hospital wọn á mọ nǹkan tí ó yẹ kí wọ́n ṣe tó ọpọlọ wọn á fi kú mami ẹ wo ẹ wo ẹ wo ẹ wo eh. ẹ wo ìgbà tí ò ń ṣe pé kò sówó tí nǹkan bá ń ṣèyàn tí ò bá sówó lèèyàn máa ń pariwo eléyìí owó wà solution wà madam ẹ má pè nǹkan tí máa ṣe ń sìn ni máa kọ um, lẹ́tà fún yín ẹ máa mú lọ sí psychiatric ah, hospital. àbùdáràn. láì jẹ́ wá bá mi ṣe tèmi náà ìrọ̀wọ́ fi ṣayẹ. mo rẹ́ni kéjì ọmọ àyìnkẹ́ mo rẹ́ni kéjì ọmọ àyìnkẹ́ mo rẹ́ni kéjì ọmọ àyìnkẹ́. oníṣẹ́ ajé rẹ jẹ́ ó dẹ̀ ti fèèyàn mímọ̀ ṣòro. ó ti ṣe awo àwọn àgbà ní àti òní ìlú ìyá ọ̀tún bẹ́ẹ̀ gbé mọ́ òṣì òtúnṣe ọ̀rẹ́ ẹ̀ mọ́ ó yá dìde kó wọnú ọ̀rá ìyá rẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tó bá wá bá níwájú ìyá rẹ̀ rí dájú wípé ó jẹ́ tán torí tó bá ṣe jẹ́ sí lọ́lá rẹ ṣe máa pọ̀ sí i láti òní lọ ó di gbajúmọ̀ kó o bẹ̀rẹ̀ sí ní gbòòrò sí ni o. ó dìgbà kan náà. Mami. gbogbo ẹ̀ ló wà mà ẹ lè rán kan nínú àwọn ọmọ yín kán wá kó àwọn ọjà yín ah, ẹ ṣe gan bẹ́ẹ̀ ni mo ti rí twenty million naira tẹ send sínú àkáǹtì mi balance nìkan ni mo ń retí báyìí ok ma anytime anytime ẹ pè mí yes ma. Hello manager woman tó lọ́jà yín ti pè mí o. omi olórin gbèyàn rí o nbalẹ̀ yàn pín re níbẹ̀ o orí gbé mi má jẹ́ jìyà gbé mi débi ọ̀la ọ̀rọ̀ tó ń dùn mí kó dùn pín mi àtúnwé mi ṣe gan-an really appreciate the gan-an ni o ah tí ò bá kí n ṣe ìwọ ni position wo ni mi bá wà báyìí ẹ mọ sùn ṣe orí owó tí mo send sínú account ẹ hold on máa pè é padà jọ. kí bàbá ẹ dà. Ah, ah, nǹkan tó ń ṣe ní kitchen kan. Ah, mi ní pẹ́ ṣe tán ọkùnrin ẹ kò jìnnà. Hmm. anyways bá mi lọ sí inú bedroom mi wàá rí àwọn aṣọ kan tó ti dọ̀tí ẹ wàá dẹ̀ tún rí àwọn kan náà tí mo park sẹ́gbẹ̀ẹ́ kan àwọn yẹn náà ti dọ̀tí dry cleaner ti wà lọ́nà kò ní pẹ́ débí ìmọ̀ so màá fẹ́ kó park gbogbo ẹ̀ kó gbé aṣọ yẹn pàdé ẹ̀ ní sitting room kejì. kò sí gbọ́. kò sí wàhálà bóyá bóyá kí n kúkú fi opportunity yẹn kí n fi fọ ṣìmí àti pátá ẹ̀ o tún béèrè ṣé o mọṣẹ́ iṣẹ́ mọ́ ni má kó ondis mi fún dry cleaner o o ah, ah, make sure pé o fọ̀ o kò yọ sọ́tọ̀ o. nígbà tí mi ṣe eré máa gbé simi àti pátáyàwó mi máa gbé fún ọkùnrin lọkùnrin kó lọ fọ̀ kí ni iṣẹ́ mi lè. <laughs> ó yá máa lọ máa lọ máa lọ máa lọ. mo kàn ní kí n ó ti yé. ẹ ló babe ṣé o ń gbọ́ mi mo wọ̀ ń ṣé ṣé kí n sáàbù oúnjẹ tí oúnjẹ bá ti jóná tí ẹ̀ ṣe kọ́kọ́ kúrò bí iná jáde kó máa lọ. má bínú jàre ọ̀rẹ́ mi. wo ọ̀rẹ́ mi ó dàbí ẹni pé mo máa fẹ́ sáré dé Dubai. ó ti ẹ̀wùn mi gan kí travel lọ sí Dubai fún vacation. Hmm. kí n kò lọ lò bíi one month. owó mo tún ronú pé condition mi ò ní fàyè gbà mí. ẹ má wọrí tó o bá lè lọ mú abẹ ṣe shopping bọ̀ lọ́hùn. alpha pẹ̀lú tọ̀dọ̀ tiẹ̀ ṣé ó ń ṣe normal ṣá. ọ <laughs> má tiẹ̀ wulẹ̀ mẹ́nu lọ síbẹ̀ yẹn rárá rárá sórí eléyìí tèmi gbé sínú léyìí ah ó gùdù gan. ó máa ń tẹ̀kan lẹ́ni dùn. Hmm. Ah. ẹṣin ni ó dẹ̀ ń ṣe normal. Ah, ọmọ tọ̀dọ̀ tèmi yóò ti sú èmi o in fact ṣe ló ń irritate mi ah, kò mọ anything ṣe ẹ àfi kó dáná nìkan ṣé oúnjẹ nìkan ni mo wáyé mi wá jẹ ni kò good kò wá active kò méré ṣe ah ó ti sú mi o ó ti sú mi in fact mo ṣì ń ro ọ̀rọ̀ ẹ̀ wò ni mo ṣì ń wò bóyá máa fẹ́ kàn sí bóyá kí n fẹ́ lòmí ilẹ̀. ọ̀rẹ́ má ṣe bẹ́ẹ̀ o. wo bẹ́ẹ̀ mi lè máa farada òṣì o mo lówó mi lọ́wọ́ náà kí ló dé tí mo fẹ́ máa farada yà. ó máa mú fura dání o. ẹ kí ló wá kàn mí ìyẹn ò kan ayé bẹ́ẹ̀ mi mo lówó mi tí mo fẹ́ fi méjì sílẹ̀. Ah, ṣọ máa ń múyàn sí i nǹkan tó bá wù mí mo lè fowó mi ṣe nàrà tó bá wù mí mo lè dá pẹ̀lú láìfù mi so kò kọ́ anybody àbí ìjọ tó yọ ọlọ́run kí lọkùnrin mọ̀ owó nìkan náà lọ mọ̀nà tó bá ti róbìnrin tó lówó lọ́ọ́ báyìí wọn máa gbọ́n tẹ̀lé kiri bí kíní òru so mi ò mi ò rẹ́ anybody o mo ní láti ṣayé mo ní láti enjoy life mi so tó bá yẹ kí n fọkùnrin mi lè náà ní fine. má ṣe bẹ́ẹ̀ o tí màá dẹ́ni fẹ́ lomi màá bọ́ sí ìgboro màmá ṣayé mi ọmọ mi pọ̀ ń gboro tán máa ṣe tó dáa tó dáa fún mi máa náwó fún wọn sí àwọn àbísàbísà fún mi kó máa kó máa dáná lé ń bẹ̀. mo má wọrí màá kùn ẹ lára lọ́la ṣó ti gbọ́. ok no wahala because ma tiẹ̀ fẹ́ kárí ra kó tó di pé mo travel. ok. all right all right. All right. uncle Sherry, hm? mo ti máa ń gbúrò yín tipẹ́ hm, mo ti wá rí yín mo ti wá like yín pẹ̀lú iṣẹ́ clearing and forwarding tẹ́ ẹ ṣe ah no no no no ó jẹ́ kí n so like yín wọ́n dẹ̀ sọ fún mi pé èèyàn tó wà honest òun ni <laughs> ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ mo máa fún alára mi wá rí yín ní ọ́fíìsì yín ní next week but èmi àti yín á máa chat lórí fóònù ṣó ti yẹ yín sìn. Ehm a máa sọ èyí tó kù tó bá di next week. inú mi dùn bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ mi pé àwọn èèyàn ròyìn mi fún yín ẹ jẹ́ máa bá mi bẹ́ẹ̀ àwọn èèyàn gbogbo èèyàn ni máa ń bá ṣiṣẹ́ everybody irúsìn àwọn haúsá ni tí ń bọ̀ mo bá ṣiṣẹ́ sí gbogbo yẹn èmi kì í wo profit o tí ọ̀rọ̀ mi bá ti báyàn ṣe kí n clear mo lè jẹ́ hundred one thousand one fifty two i'm okay kí n ṣàtiwà honest pẹ̀lú iṣẹ́ mi kẹ́dẹ̀ gbádùn ẹ̀ kí n deliver nígbà tí mi sọ fún yín pé mo fẹ́ deliver wọn mo máa ń jẹ́ kórìí mi máa wú ẹ máa fún yín káàdì mi address office mi ẹ wá bá mi ká jòkó ká sọ̀rọ̀ ká wọnú ara wa kò sí no problem ẹ ṣe gan. <sighs> ẹ wò èmi ni mo máa dúpẹ́ lọ́wọ́ yín jù <laughs> pé mo tẹ̀lé take some little time nínú time yìí. ẹ tún dúpẹ́ pé bá mi jókòó náà iṣẹ́ yẹn mo máa ṣe tínú yín máa dùn. Ah. ok ẹ ṣe gan ẹ ṣe n bò lẹ́ ń lọ kí n drop. Ah, no no no no àti pé mo gbọ́ kára débi mo kàn jáde ni mọ́tò mi ṣe over eighteen so wọ́n wá lọ bá mi treat ẹ̀ wọ́n ṣe mọ̀ wọ́n lọ ṣe wọ́n bá mi bí n sìn i'm fine ẹ ṣe gan ma nice pd ẹ pé ẹ like me oh no i'm happy i'm happy i'm happy ẹ ṣe gan. ẹni olówó ọ̀ráyé wá àlọ́ lọ́wọ́ láyé mọ́ èdùwà bá mi ṣe tèmi gbèmí rówó fi ṣayé. ìrọ̀wọ́ fi ṣayé o. kàá sí i. jẹ ọ̀gẹ̀dẹ̀. mi ì jọ̀gẹ̀dẹ̀ mi ì jọ̀gẹ̀dẹ̀ mi ì jọ̀gẹ̀dẹ̀ o lè báyé mi jẹ́ bó ṣe bá yé àwọn kan jẹ́ o dẹ̀ bẹ̀rù All I want is money. Money, money, money, money, money. It's money. ó dáa máa fún yín lówó etí èsì kókó mú ọ̀gẹ̀dẹ̀ yọkàn jẹ náà tí bá ti jẹ́ máa ló mú wá fún yín ìjọ gẹ̀dẹ̀. owó owó owó owó owó owó owó. máa fún yín lówó etí èsì jẹ kọ́ káàbọ̀. ǹlọ ǹlọ ṣòwò máa fún ẹ lówó jọgẹdẹ jọgẹdẹ. ayé ń jọgẹdẹ jọgẹdẹ wo wo jọgẹdẹ wo báàgì owó owó ló wà mẹ jọgẹdẹ ṣùgbọ́n. o máa fún mi lówó. aa ah, máa fún mi lówó. bí ah, wàá gbà mí wọ wò ní báyìí. o máa fún mi lówó. má fún mi sọ máa fún ẹ lówó fọkàn mi o máa fún ẹ lówó. máa jọgẹdẹ máa jọgẹdẹ máa jọgẹdẹ. jọgẹdẹ jọgẹdẹ o. ní ìròm. jọgẹdẹ jọgẹdẹ. o máa fún mi sọ bìọ́. ẹ máa bọ̀ ẹ lọ. ó ṣì dànù jàre ó yẹ gbò gbà gbà jọ̀gẹ̀dẹ̀ sí jọ̀gẹ̀dẹ̀ sí ṣówó hmm. máa fún ẹ lówó hmm. má tẹ̀lé mi o mo fẹ́ lọ bẹ́ẹ̀ mú wá ṣùgbọ́n hmm. má lọ bẹ́ẹ̀ mú wá. Ah, fún mi lọ́wọ́. Ah, ó ń ṣe orí burúkú ọlọ́run àbá mi dúró tiẹ̀ ṣorí tó bá ti rí inú mi máa ń dùn tí máa rí ẹ kódà sí nǹkan tó méjì tó máa jẹ́ kí gbogbo nǹkan lọ bó ṣe kọ́ fẹ́ kọ́ lọ inú mi dùn gan-an ṣorí mo eré ẹ tí mo kó ìbọ̀ títí prepare kalẹ̀ nǹkan kan wá ń ṣe mí látòrò mọ́jú bá ti ṣọ sọ̀rọ̀ yẹn ni mo ti wò pé tèmi bá rí èèyàn tí mi like tí mo mọ̀ pé yẹ kémi àti ẹ̀jọ̀ máa ṣe pọ̀ tọ́lọ́run dẹ̀ kẹwàá papọ̀ tí gbogbo iṣẹ́ ń lọ ó ṣe kan lọ orí mi ara orí máa ń fọ́ mi ìgbà tí mi pè é bí ọwọ́ aago mẹ́wàá lẹ́yìn tó ló ní slight headache tó ṣe drop fún báyìí orí mi kàn ṣe gbangbangba mo fẹ́ kí mi àti ẹ̀ ká máa fẹ́ ra àwọn iṣẹ́ tó fẹ́ máa gbé fún mi sí tí máa charge yẹn akọ̀mọ́ máa ṣiṣẹ́ yẹn everything dem máa wà nice you know. sórí nílé ayé ẹ nílé ayé ẹ ni mo sọ tó máa fi kú má ever sọ ọ̀rọ̀ tó sọ sí mi yẹn mọ́ jọ èló ló wà nínú àkáǹtì ẹ kí ló ní lọ́wọ́ kí ló ń gún ẹ gàràgàrà ṣọmọ ẹni tó jókòó síwájú ẹ ni tó ló ń sọ̀rọ̀ bí ẹni tó kí nǹkan gbóná bọ̀ lẹ́nu àrùn gbogbo ẹ̀ náà pọ̀ olú ò jẹ́ kó yéèyàn abẹ́ ìgbà mi ṣá. ṣé tí wọ́n á san ṣe tí wọ́n á pọ̀ jù. náà kò pọ̀ jẹ́nu ẹ lọ. tí mo ní kó kàn jẹ́ ká máa fẹ́ rọ wa mi mí ìyẹn gan. tí ẹ wà ní sùúrù náà tó bá wá fẹ́ mi tán níbo ló fẹ́ gbé mi lọ. ṣé ok bóyá pé pé àtijọ́ sàn bí ni tí kò bá ronú sí nǹkan tí mi sọ mi lè gbé ẹ travel mi lè gbà ká kàn ṣeré lọ bíi i mean Cairo tí wọ́n á gbé ẹ Cairo àwọn tí wọ́n máa ń clear rò fún lọ́hùn wọ́n á tọ́jú ẹ̀ gan a tún lọ Ghana a ṣe fẹ́ shopping kan síbẹ̀ ni everything is okay mo fẹ́ kó o mọ̀ bó ṣe wà yẹn everything is alright kádẹjọ́ lẹ́pọ̀ tó lóríire méjì bá pàdé everything máa ń lọ bó ṣe yẹ kó lọ ni kò ní sí pé nǹkan kan máa wà ń bẹ̀ yín ní tí mi kàn ṣe ní kí n sọ nìyẹn. wàá gbé mi lọ sí Cairo o ti wá fẹ́ sọ̀rọ̀ lu o sọ̀rọ̀ lu tó dáa jẹ́ kí n sọ wọn kọ fún ẹ kò sílùú tó wà ní gbogbo àgbá ńlá ayé yìí tí mi ò tí ì dìbò ṣe ń wò mí yìí. àwa wí tán ó ló fẹ́ gbé mi lọ sí Cairo ó fẹ́ gbé mi lọ sí Ghana ó tiẹ̀ sọ̀rọ̀ àwọn ìlú gidi àwọn ìlú alálùbáríkà ó sọ pé ó fẹ́ gbé mi lọ sí US ah, ah. ó ló fẹ́ gbé mi lọ sí Canada orí ẹ lọ o. iṣẹ́ rí a ṣì máa lọ Canada o a máa lọ bọ̀ mí tí ìrì visa gbò yẹn gbẹ mi lọ sí embassy wọn wọ́n jealous wọ́n deny mi ni àwọn Canada yẹn méjì so. kí ló sọ ń sìn o travel rí. abroad Ghana Cairo kì Nigeria. ṣe Nàìjíríà gba visa ká tó wọbẹ̀ náà. ẹ eh, bọ̀ kí ló wá ń pùṣẹ́ sí mi kí ló ń oh, oh. mi. say owó wà. jẹ́ n ti wo account jẹ́ n wo eh, account balance ẹ̀ kí n wo iye tó nínú account. Um, um, ṣùgbọ́n ìyẹn kọ́ ni mo ní ká wá love ló kàn ń try láti ṣáàpì tí mi dẹ̀ ní ká sọ̀rọ̀ ẹ̀ dáadáa kò big deal. It's a big deal. ah wo ni mo já sí yìí o sórí tó bá ti fẹ́ kí tiẹ̀ bàjẹ́ tó fẹ́ kí tiẹ̀ ta ah. sórí ẹni wí ẹ̀ tó bá ti bá mi pàdé tó bá láyé ẹ̀ bá mi sọ̀rọ̀ abọ́sọpọ̀ mọ̀ mi rí ah, ayé ẹ̀ máa làbájọ́ yẹn torí àwọn bàbá ńlá kú bàbá ẹ̀ òun ni mò ń bá ṣe wọ́n lè kéré lọ́jọ́ orí o àmọ́ nǹkan tó bá gbẹlura wàá mọ̀ pé ẹrù ni kí wọ́n ṣerú wọ̀ yìí ìwọ játijàti kí ló ń kí ló ń gún ẹ̀ sí mi iṣẹ́ ni mo gbé wá fún ẹ náà tó bá dẹ̀ ti pé o ò lè ṣe wàá dẹ̀ sọ fún mi pé o lè ṣe wàá jẹ́ kí n máa lọ. ṣẹ́rí ti ṣe yẹn ẹ jẹ́ ẹ no I am capable and able ṣẹ́rí ṣe tẹ gbé fún mi yẹn máa ṣe tó máa fine ẹ̀ ń gbọ́n máa láìkẹ́ bọ́ ṣẹ́rí lórí tí mo sọ ẹ̀ tó yẹ pé yẹn ló fẹ́ dárú bí yín mo sorry bóyá ká rò pé mo kàn ń ṣeré ni I'm sorry. orí ẹ ti dàrú èyí tó yẹ kó bá mi sọ tẹ́lẹ̀ ò bá mi sọ wá sọ capable capable àwọn olówó capable fún nonsense. ẹgbẹ́ mi ó fi kíní ẹ̀gún mi dẹ̀ ńlá gùn nínú èsì obìnrin yìí ó tọ̀ gan pé ń sọ̀rọ̀ sí mi èmi náà kẹ̀tẹ̀lé three fifty tí mi nílànà ni mi kàn ní fi fi ṣàkárẹ̀ o. bí wèrè yẹn ṣe bomi jẹ nìyẹn o ìgbà tí mo tají sáyé ni mo tó mọ̀ wípé àlá ni mo ń lá. ọ̀rẹ́ mi ṣé torí wèrè kọ̀ọ̀bù ẹ̀jẹ̀ lójú àlà ló ṣe wá ń kẹ́mi sókè tó yẹ. irú bà mí ni. mo rẹ́ni kejì alálásán nìyẹn náà kò sí big deal nínú ìyẹn alálásán ni alágọ̀ ṣé gbogbo àlá ló máa ń wá sí ìmúṣẹ ni ṣé o mọye èèyàn tí wèrè ń bùjẹ lójú àlà hmm. ó kúrò lórí ìyẹn jàre kó kọ́kàn balẹ̀ sí nǹkan sí nǹkan kan gbàgbé ẹ̀ hmm. báwo ni pati madam k tá à ń prepare fún sàárà tó fẹ́ ṣe fún mọ́mísí ẹ̀. Eh, a wà lẹ́nu ẹ̀. ṣòrí bó ṣe ń lọ nìyẹn ọ̀rẹ́ mi lójú gbogbo èèyàn sì ọmọ àbílí pé màmá wúmà yẹn ti kú mí ìwà ẹ̀ màmá ẹ̀ kù màmá ẹ̀ òun ló lò fún kinní ọ̀rọ̀ tiẹ̀ but ó ní láti máa ṣe sàárà yẹn lọ́dọọdún ìyẹn ló fi ń ṣe bójúbójú fáwọn èèyàn pé màmá òun ti kú fọ̀rẹ́ bọ̀ láàrin àwa sáwà àwa pé màmá ẹ̀ ṣì wà níbi tó wà so ẹni tí ò bá mọbi tẹ́gbẹ̀ẹ́ ti là láyè ó máa sáré kù. a jẹ pé ìkọ̀ọ̀kan náà lèmi àti màmá ké nìyẹn o. nǹkan kan náà lẹ́yìn méjì sẹ́ẹ̀tì àwọn oníyà ni <laughs> sẹ́ẹ̀tì màmá màmá. wo jẹ́ ká tiẹ̀ gbé yẹn jù sẹ́gbẹ́ kan eh. ó ṣàmùtúnba tí mo máa ń sọ̀rọ̀ ẹ̀ fún ẹ yẹn. ẹ eh, ọ̀túnba yẹn. Hmm, ó tẹ̀ lóun fẹ́ travel mọ̀ pé màá yẹn fọ́ fún mi ó láìkí mi gan-an wọ́n ní kí mi àtúnjọ travel lọ sí abroad mo ní à ah, mi ò máa ráyè. àbúrò kẹwé. <laughs> Eh, eh. mo ṣàṣọ fún pé no mi ò lè travel lọ sí anywhere. ah mo rẹ́ni kejì. Eh? má dánwò má try ẹ o. èmi náà mọ̀. Ah, ìwọ náà mọ̀ pé o ò lè rìn jìnnà sílùú yìí o hmm. tó bá tiẹ̀ máa lọ tó bá máa bọ̀ under three four days o ti dé padà o mọ̀ pé o ò lè kúrò nínú ìlú yìí fún odidi ọjọ́ méje o hmm. ọlọ́run má jà rí nǹkan tí ò dáa o tó bá wà lọ lú yóò lọ risk ẹ̀ tó lọ tó di pé ó yẹ kó máa padà bọ̀ tí flight tó lọ ní dìlé. ọlọ́run tẹ̀ ní járe ọlọ́run ní járe yẹn. so tó gbé yẹ̀ wo, dáadáa o wo ọ̀rẹ́ mi jẹ́ kí mi ja ẹ̀ tán kò sáyé tó ń jẹ nílùú òyìnbó tí wọn ń jẹ ní nàìjíríà mi báyìí o ìlú wa náà mà dáa gan nàìjíríà fine gan o ibi tó bá rìn dé ibẹ̀ ló mọ̀ dé o àìmọye ibi tó dáa ní nàìjíríà wa yìí jù lóyìnbó lọ i'm telling you. of course. Ah, àwa ti lọ a ti dé a ti rọ́pò a ti rọ́sà a ti padà fa àbọ̀sẹ̀ erélébùté kò sí nǹkan táwọn ò tí ì rí lórí ayé yìí hmm. so a mọ ibi tí wọ́n ti ń di ayé gidi nínú ìlú tá a wà yìí tó máa jẹ́ pé kinní ni mo mọ àwọn ibi tí mo lè mú ẹ lọ tí mo máa mú ẹ lọ tí mo máa mú ẹ wọbẹ̀ tí mo máa wọ pé ẹ ṣé ló òyìnbó la wà yìí. ọ̀rẹ́ ó yẹ kó mọ̀ pé mi náà ń ah. jayé orí mi <laughs> báwo nìyẹn ṣe máa lówó lọ́wọ́ tí ò ní lè flex. àjọ kí ló kù wá ah ló kí nǹkan tó kù wá kú báyìí owó yẹn ká máa gbádùn ayé wa ló kù ọ́ gbogbo ẹ ti bìsà Ọlọ́run <laughs> wo ọ̀rẹ́ mi jayé orí ẹ jayé orí ẹ jayé orí ẹ dáadáa jàre ah, ayé làwọn a máa kú ọ àwọn oníjẹyà láyé tiwa o àmín o let's make a toast it's also a beautiful life. <laughs> she gets. Uh, babe. Mm. Time tí ẹ ti lọ. Ó yẹ ká ti Ah, ah kí ni gbogbo yẹn? Ah ah. Ajadi! Ajadi! Ajadi! Ta lélẹ̀? Kí ló wá mi báyìí? Nínú ilé mi. Ta ló nílé ìwé ni? Ta lélẹ̀? Ta lélẹ̀? Orí pé wèrè ni ẹ wèrè ni ẹ́ ó dàbí kò dùn ẹ́ ó sọ fún ẹ mo sọ pé pé kó má fojú olórí ẹ um, baby it's okay it's okay uh, baby tó bá ti ní kọ́rọ̀ mi dànù ìbá ní kó jẹ́ kí àjàdé lé wèrè kúrò nílé. Eh, eh, eh, no no no no baby take it easy take it easy take it easy take it easy now. ọ̀gẹ̀dẹ̀ ah. mi fún mi lọ mọ́tò ìfẹ́ lọ kánò ọ̀rọ̀ mi dà o fún mi lọ mọ́tò. ok. òjà kó mi máa jèrè. ọ̀rọ̀ mọ́tò mo fẹ́ lọ kánò jẹ́ kí n fún ẹ lówó. stop that kan fẹ́ fún lówó. jẹ́ kí n fún lówó. kí lélẹ́yìn mọ̀ tán fowó ṣe. jẹ́ n fún lówó. kí ló mọ̀ tán fowó ṣe. ó ní ìdòwò ó máa jẹun. jẹ́kúrò ní ọdún fún fún ta lówó mi lẹ́kọ̀ọ́ tó ṣe yìí o affiliation wo lo ní pẹ̀lú wèrè. fi ilẹ̀ jẹ́ kí n fún lówó. má tẹ̀lé fún mi jèrè. but who need help. I, I don't like it I, I don't like it you're to get me living with you. mo bá fẹ́ mú ọjà máa fẹ́ ṣé wèrè ọjà ṣé wèrè fẹ́ lọ supermarket lọ́ra nǹkan ni mo mo mo mo kọ mo kọ piti ẹ ni mo piti ẹ ni. o piti wèrè o piti wèrè o piti wèrè ṣí gate fún mi jọ kí ló kí ló kí ló ti gate fún kò sí kan tó fi yàtọ̀ sí wèrè get into the car let's leave here. something is definitely fishy. Eh? báwo ni wèrè ṣe máa wá sínú ilé yìí pẹ̀lú so much energy tó dẹ̀ ń béèrè owó lọ́wọ́ ìyàwó mi tíyàwó mi dẹ̀ fún lówó. Eh? màmá ìyàwó mi ló wà nù ilé yìí ló wà nù ilé yìí. Eh? ariwo ebi ń pa mí ebi ń pa mí nìyá yẹn ṣá máa ń pa lójoojúmọ́ mo tún dé òde ní ẹ́fà sílẹ̀kùn yẹn eh? ṣé o ti ẹ̀ gbàgbé kọ́kọ́rọ́ sílẹ̀ rí àti sọ pé bóyá kí n ti ẹ̀yọ́ kí n lọ sílẹ̀kùn kí n àtẹ́ǹtì sí ya yẹn kò gbàgbé kọ́kọ́rọ́ lẹ̀ sí lérí ah, <laughs> eh, ẹ tiẹ̀ máa wo èmi gan-an tí mò ń gbélé obìnrin nítorí àìníṣẹ́ lọ́wọ́ ṣé mo sì ní làákàyè báyìí ṣé ṣé ọpọlọ mi ò tí ì yòrò báyìí bá máa wọ ọṣẹ ọ̀rọ̀ wèrè yìí ó dàbẹ ní kó fẹ́ máa ní mí mi báyìí o àbó lè jẹ́ coincidence ni ìyàwó mi tí mo mọ̀ dájúdájú tí òun gbàgbà gbà tó wá ní sùúrù fún wèrè lásán lásán <laughs> ọ̀dọ̀ ó ti convince mi nú pé torí situation tí màmá òun wà ló jẹ́ kó máa ní sùúrù ọlọ́run ọ̀rọ̀ mi dọwọ́ ẹ. ẹ ṣe ẹ jókòó. àbẹ́rẹ́ mo rẹ́ni kejì mo ṣe fàáyì Mo ń wo látẹ̀kọ́ ni ah, ah. owó dá lára o ọmọ mi ló fún àyè ló beautiful yìí ah, ọlá ti dé owó ti dé sórí bó ṣe bọ́ ẹ lára báyìí sórí bí wọn náà ṣe ń dán ọlọ́run ṣe ẹni tí ò bá lówó lọ́wọ́ kò ráyé wá nítorí pé owó ló fi ń do something o. owó ló fi ń do something o. ẹ mo gbọ́ ẹ kí ló sọ pé ṣẹlẹ̀. ẹ mo ní observation kan mà. mo notice pé wèrè kan wà tó jẹ́ pé kò síbi tí ò ń tẹ̀lé mi dé mo máa ń rí lọ́fíìsì mi mo máa rí ní inú supermarket mi mo wá wò pé àkíní ah, nǹkan tó ń ṣẹlẹ̀ mo bá ṣàsọ fún ọ̀rẹ́ mi jù wọn ló bá ní kí n fọ̀rọ̀ yìí tó lórí létí. lórí ọ̀rọ̀ tó sọ ó fọ́ni kò tún fọ́ni nítorí ó ṣẹ̀ṣẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wọlé mi á tó mú ẹ lára sórí gbogbo wa tó ń wo káríkárí ah, ó ní nǹkan kan tó ní kálukú náà rán o aṣọ báyìí la fi bò mọ́lẹ̀ wèrè mélòó ló sọ pé oyún ẹlẹ́nu ṣé bẹ́ẹ̀ yọkan ni. wèrè ẹyọkan ṣoṣo ni. Ah, ah. ọmọ ìyá mi tiẹ̀ dà sórí mi tó ń wo ìwọ́n tó méjì wọ́n tó mẹ́ta tó bá ti wá bẹ̀rẹ̀ bẹ́yẹn bóyá mo jáde ni wọ́n pàdé mi lọ́nà báyìí èmi gan máa ya aṣọ mọ́ mi lọ́rùn tí bá wọ gèlè bí àmọ́ lọ́ba tí mi àyọ gèlè tó bá ti yá ayọ èmi náà yá darapọ̀ mọ́ wọn mo bá ti yọ bá èmi náà gbélé wọn lórí ọjọ́ kan tí kan tẹ̀ faṣọ ya mo yá bọ́ mo wọ́ sí lọ́rùn. bẹ́ẹ̀ni òun ló ti gbọ́ yẹn o bóde kálukú ṣe bá ṣe títí ẹ̀ nìyẹn ìwọ náà bá kó parí bàbá kó parí tó bá ní kó kábọ̀ ìwọ náà kábọ̀ tó bá lóun fẹ́ ọ̀gẹ́ ìwọ náà ọ̀gẹ́ tó bá ní òun fẹ́ sùn sẹ́gbẹ̀ẹ́ sùn sẹ́gbẹ̀ẹ́ ṣe ti gbọ́ ọlọ́ àkọ ẹ̀bọ̀ ṣe so is there any observation ta ló tún ní kan tó fẹ́ sọ ta ló ní kan tó fẹ́ sọ. ni egbò ẹ̀ ń kẹ̀ sí bó ṣe ń kẹ̀ sí nìdí yọ ń bẹ̀ lóde ìrún gan-an mo ń wò bóyá kí n dẹ̀ pààrọ̀ ẹ̀. àbí o èmi ò ní kó má pààrọ̀ ẹ̀ o ṣùgbọ́n tó bá ti pààrọ̀ ẹ̀ tí orí ẹ̀ tí ò bá ti pọ̀ dọ́là fún ẹ̀ tí kò pọ̀ pounds fún ẹ̀ àbí tí kò pọ̀ náírà bí mo rẹ́ ni kejì ó ní owó lọ́ fi do something tí kò bá ti pọ̀ fún ẹ you are your own.

ó ṣì ní ó tọmọ náà pa. ẹ jẹ́ ẹ má wọrí ṣẹ́gbọ́n mò ń bọ̀ mi ò jẹ́. Kini, kini, kini, kini ni Kini, kini, kini, kini. ṣẹlẹ̀ bébì kí ló kini. kí ni. kí ni kò kini nǹkan kan kò Kini, kini, kini, kini, kini dàrú bàmí kí ló ṣẹlẹ̀ gangan kí ni kí ni kí ni kí ni èmi ò rí èmi ò rí gangan ṣe ya ìbá yìí kí ni ah ṣebí gbogbo ẹ̀ náà kí ló kí ló wà bí nìsín kí ló wà gbogbo bí nìsín kí ni ah mo máa dáná ọmọbìnrin má máa lọ ọ̀nà ọjà kẹ́ẹ́. jàjàjàjàjàjà títí kò rí lẹ́kọ̀ọ́ ẹ̀yin ìwo la fi odindi ọmọ tá fi pèlè ọ̀la ẹ̀ ẹ̀yin ìwo ni wá tó báyìí láti ṣe ètùtù ìmí bẹ́ẹ̀ ni torí pé èyí tẹ lò yẹn èyẹ ti bàjẹ́. tọ́wọ́ dùgbàdùgbà tó mì í dùgbàdùgbà tó mì í kò gbọ́dọ̀ jábọ́ kò gbọ́dọ̀ jábọ́ sínú ẹgbẹ́ yìí torí tó bá jábọ́. olùdókòwò yìí ìlà ọ̀la ọ̀la. tí mò ń rí lately kò yé mi rárá. bí báwo. because mi ò rò pé ó yẹ kó pẹ́ lọ́dọ̀ màdámù ìtó yìí kó yẹ kó pẹ́ ń bẹ̀ ṣe bí àjọsọ wa ni wípé wàá ṣe nǹkan tó fẹ́ ṣe wàá dé kúrò ńbẹ̀ ó wá lọ ń pẹ́ ńbẹ̀ délé kó má dàbí nǹkan tí mò ń gún nínú ara mi kó dẹ gbúdọ̀ ṣẹlẹ̀ láéláé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ délé ṣé kò ń ṣe pé ìwà àti madam ẹ ti lọ nífẹ̀ẹ́ kọ̀ọ̀kan ó ti lọ lọ́ọ̀fù wúmà yẹn ṣé kò ń ṣe bẹ́ẹ̀. Ah, ah ó tó ni. màgbọ́ sórí yá ẹ̀yin obìnrin obìnrin obìnrin tọkùnrin máa ń ronú lọ báyìí obìnrin á máa ronú tiẹ̀ lọ báyìí kí ló dé bọ́ láti tó láti gbà tàbí àti ẹtijọ́ wà tàtijọ́ ń gbé o ti tọ́dún mélòó ń sìn ó mọ ìwà tí mo lè wò ó mọ tí mo lè ṣe. ẹ jọ ṣé wọn pretty ni nígbà tó wá pí nǹkan wo mi ò fẹ́ràn èèyàn bẹ́ẹ̀ yẹn ọmọ kí ò fẹ́ràn èèyàn bẹ́ẹ̀. mo pé èèyàn ọkùnrin èèyàn ọkùnrin ah, ẹ burú ó tó ní ikú tẹ máa sọ fún yàn láàárọ̀ tó bá di ọ̀sán máa change tó bá dalẹ́ gbogbo ẹ̀ lè dàrú pátápátá gan tẹ́rù ṣe ń bà mí nìyẹn délé. bí tèmi kọ́ bọ́lá ó mọ géèmù tèmi àti èmi tí àmì àti ẹjọ́ sọ kó di pé mo lọ bí tí mo lọ àbí o mọ́ ni ṣé mo wá fẹ́ sọ̀rọ̀ àná di bá mi kò ju mo tó mọ́ ni. ẹgbẹ́ tó ti ń pẹ́ báwo ni mi ṣe ni máa ro nǹkan mi. ìwọ iṣẹ́ ajé ló sọ ọmọ nù bí òkò iṣẹ́ ajé ló sọ ọmọ nù bí òkò mo mọ tí mo ṣe lọ́hùn o. Ah, sórí nǹkan kan wà tí drop gbẹ̀ẹ́ sọ́wọ́ ọmọbìnrin o o ti níye tèmi gba tèmi gba nbẹ ìwọ gan o bìsàbìsà ń lé mi a bìsàbìsà o tó bá lọ fi wá àwọn ara tó lọ fi gbogbo ìgbónára tó fi bà gbogbo nǹkan jẹ́ a máa padà sí back to square one ni o. o ti ń pẹ́ jù ní òde eh, wálé dédé. sórí tó wálé dédé o ìyẹn ni kí n mójútó ká mọ̀ bá ti máa ṣe bóyá máa pàdé lóòótọ́ ẹ̀kan tá a ti máa ṣe sọ̀tàn ni àbí bá sábà bá ti máa ṣe ni mo mọ̀ ọmọ tó bá mú wálé nìyẹn òye o tó má ti ń bó káàdì ibi téèyàn wà ibẹ̀ ti sàásó ó ti sẹ̀ nìyẹn o mo tí mò ń ṣe kí tó ní tó fẹ́ ṣe rè ni. ṣé wàá tún lọ lé ní wa. ooo ah, kí ló dé tó máa ń ṣe báyìí síbò náà ni mò ń bẹ sọ látẹ̀ẹ̀kan tó bá fẹ́ ṣeré jẹ́ ká ṣe nǹkan tá a bá fẹ́ ṣe báyìí báyìí. ó ti yá ó ti yá bọ́ owó tó promise mi ń kọ́. ṣé ló ló pe ní. fifty thousand. màdámì kó má lọ máa ranjú mọ́kọ tèmi o. àbí wọn ni kó máa wò ta. ìwò ta ṣe bí mo. máa wò ta kó má lọ máa rò pé bẹ́ẹ̀ máa lọ kó wá fún wa máa lọ kó fún dídì nìkan ta o. ní ìráyè o. ìbò ló tún gbọ́rọ̀ di àjẹjẹrẹ. gbàgbọ́ sixty ló wà ń bẹ gbà sixty ló wà ń bẹ nígbà tó mọ̀ kó fẹ́ẹ́ ṣe rí tẹ́lẹ̀ kí ló tó tó mọ̀ fi kọ́ disturb mi tó fi jẹ́ pé tó tó fi mọ̀ gbà mélòó kejì lọ tọ́mọ lọ sí ní tí ó yẹ kó ṣe. mi ṣe nǹkan kan tí yóò sanra. tí àwa bá ti rí owó kódà bẹ fọmọ bíi fifty seventy a supply nǹkan ìkéré nìyẹn. iṣẹ́ tẹ̀ rí i need ọmọ púpọ̀ ọmọ ẹyọ kan ti tó wa tábàdé tún máa wá need after some years a check jẹ́ kẹ́ but for now a fẹ́ jẹyọ kan lọ. wà á òkè bẹ́ẹ̀ Um, just like she said ọmọ ẹ̀yọ̀ kan ni mo need for now so tó bá tásìkò tí màá need mi màá jẹ́ kẹ́ mu but ọmọ ẹ̀yọ̀ kan tá a wá ń sọ̀rọ̀ nípa ẹ̀ bí èlò cost. ìgbà tó ti jẹ́ ẹ̀kan ẹ fún wa bíi five million only naira only. five million naira. Only. Well, it's okay. I'll give you guys seven million naira. Bulema. Money ma for any seven million naira. Why tó wá jẹ́ ẹ̀kan lẹ́yìn? Ẹ níbi store nílé yín. Tá a bá lọ́sìn. No, ṣíṣẹ́ bá ń wàá ṣe lójúmọ́ a lè yọ ọmọ bíi fifty bí ẹ kó sí store ẹ jẹ́ kó wà nù store yìí anytime tẹ́ bá nìdí wọn kẹ́ máa mú wọn tẹ́ bá lù wọn tó kẹ́ wọ́n kẹ́ padà wá. o sọ fún ọjọ́ ta gbé lọ́ọ̀kì serious bus wọnú compound àwọn ọmọ yẹn mélòó la kó. irú jọ yẹn ti ṣe òtẹ̀ ìyá ara ìkó bíi seventy. èmi ò ṣe tèmi bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n máa ṣe lẹ́yọ̀ kọ̀ọ̀kan tí mo bá ṣe nídìí wọn màá máa get in touch pẹ̀lú. ẹ ṣe kó wá sanwó lẹ̀ fún wa kọ́kàn máa pè wá káà máa wá deliver kẹsàn. torí kíni. nù tẹ́bá kan ti pè wá ti mọ̀ pé inú owó tẹ́lẹ̀ san lọ́wọ́ ìfún iṣẹ́. ẹ má wọrí a ti sọ fún yín pé ẹyọ kan la need for now. kò sí wàhálà ẹ má bínú iṣẹ́ ẹ tọ́ mọ́ sunni dùt ni. àwọn wo ń dàgùn sunni dùt pọ́wọ́ tó máa ṣe báyìí. anáwó ta ní ah, ah, cac. ọ̀rẹ́ ló dẹ̀ fẹ́ máa sọ̀rọ̀ lọ báyẹn ah. tó dẹ̀ mọ̀ pọ́kọ mi lé ah. ṣó ti gbàgbé bó ṣe ń lọ ni ah, ọlọ́run ṣàánú mi. má bínú mo wà excited láti wá fún ẹ ní good news ni. kí ló ṣẹlẹ̀. ọmọ ta ní káwọn guys yẹn bá wa wá wọ́n ti rí. irọ́ ni o irọ́ ló pa fún mi. ọlọ́run. ní kíákíá. ní kíákíá o. ọ̀rẹ́ mi hmm? ó ròyìn àwọn guys yẹn bẹ́ẹ̀ mo dẹ̀ bá wọn bẹ́ẹ̀ ṣe bí mo ti sọ fún ẹ wípé clean job làwọn guys yẹn máa ń ṣe. pápápá. pápápá. ẹ kò sí wàhálà ṣé o ti wà lọ́dọ̀ wọn báyìí. ọ̀dọ̀ wọn ló wà. o ti zẹ́. o ti zẹ́ o. ọ̀rẹ́ mi kí la máa ṣe báyìí o. ṣé kinní kan máa mú bọ́n báyìí. àánú ò lè mú wá báyẹn. Ah, jọ tó bá mọ wá sí ibo ni mo fẹ́ fi sí. báwo la ṣe máa wá ṣe báyìí. ọmọ nǹkan ọmọ nǹkan tá a máa ṣe báyìí mm. tí ẹ kọ́kọ́ bá mi pè wọn náà kọ́kọ́ bá mi tọ́jú ẹ̀ sọ́dọ̀ wọn títí dalẹ́ ṣó ti yẹ kí mi lọ fi arrange ibi tí màá fi sí. ṣó mọ̀ pé là ń ṣèkà mm-hmm. gbogbo àwọn kìíní kò ṣeé ṣe lọ́sàn-án mm. gangan tó bá ti dalẹ̀ màá mọ̀ mọ̀ ṣe sínẹ́kà tó kúrò nínú ilé àwa pàdé àmọ́ bá ṣe máa yanjú ẹ̀ àjọ máa lọ lálẹ́ ni. èmi gan ti rẹ́dì báyìí. mo ah, ṣe pé tí máa pẹ̀ tó máa sọ pé bóyá o bízí o. àní mo ti rẹ́dì. kò sí wàhálà ìpàdé dalẹ́ nìyẹn jápadà sí nílẹ̀ sí. ṣe ń sọ lọ èmi náà ni mo fà á torí gbogbo àwọn aláwọ̀ òkú ẹ̀dá pátá lèmi máa ń ràn lọ́wọ́ àmọ́ ṣe wá rí this very particular wòlé tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ ó ti fẹ́ pin mí lẹ́mi ah. ó ti shock mi gan-an bó dẹ̀ ṣe wà yẹn mo fẹ́ kẹ́ pa àbí kí bá mi lé jìnnà kí n má tiẹ̀ rí mọ́ láyé mi torí pé gbogbo àwọn customers mi pátápátá báyìí ló máa ń lé dànù ọ̀rẹ́ ò yé mi mọ́ mi ò tọ́ mọ́ wèrè náà mi ì dẹ̀ fọmọ ṣọ́ wèrè ẹ gbà mí nínú é primary school tí bá ní kí n gbọ́ yẹn dáadáa wèrè yẹn àtàwọn yòókù ẹ̀ o máa ń fún wọn lówó o máa ń. mo ṣe máa ń ṣe nìyẹn bọ̀ o máa ń fún eléyìí o máa ń fún ní special treatment òun ló fi àbí o máa ń fún ní nǹkan gan òun ló jẹ́ kí wèrè mojú ẹ̀ mm. ah, ah. ìwọ ló fa ojú wèrè mọ́ra tí wèrè fi dọ̀rẹ́ ẹ̀. ṣé mo fọmọ ṣọ wèrè ṣé ẹ gbọ́ nǹkan tí mo sọ tẹ́lẹ̀. nǹkan tó sọ náà sọ wípé o mọ̀ pé tí wèrè bá káṣọ yàn tí wọ́n á bẹ̀rẹ̀ sí ní lé wèrè mo pẹ́ nìyẹn náà ti ń súnmọ́ náà mi bu ẹ o mo bu ẹ o nǹkan tẹ́mi kan rò ń bẹ̀ ni pé ìwọ náà ló jẹ́ kí wèrè yẹn mojú ẹ̀ bọ̀ nǹkan tí o bá ní ká ṣe fún wèrè ẹ̀ la máa ṣe fún. nǹkan tí mi fẹ́ kẹ́ ṣe fún náà ni mò ń sọ òun ni mò ń sọ yìí mo fẹ́ kẹ́ bá mi lè jìnnà mo fẹ́ kẹ́ lè dànù ní ìfẹ́ rí mọ́láyé mi. ọ̀rẹ́ ẹni kejì ọ̀rẹ́ ẹni kejì sori tó wà lẹ̀ yóò simple gan-an ni o sori tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o jẹ́ nǹkan kan bẹ́ẹ̀ nísìnyí o ti thick and fat gan àná ah, ah. wo gírí tó gbé wà náà ṣé yẹn sì. èyí tá a sọ yẹn ló ń pè ní o ti sẹ. ẹ o ti sẹ èyí tó kọ wà lẹ́nu pé sẹtù làwọn èèyàn wèrè yẹn tí wọ́n bá wèrè múlẹ̀ bí ẹlẹ́gbẹ̀ẹ́ ṣu ọmọ disappearances ò ní gbúrò wèrè mọ́ honestly owó gangan ni kókó tí mo tún ara sọ fún ẹ nìyẹn. kékeré lówó. okay ó máa send account details ẹ̀ sí mi. ok mo dẹ̀ máa ṣòwò sí i. tí account ẹ bá ti dún listen right now tó dún gbẹ̀m wọ́n á fẹ́ ka delete ẹ̀ ka tẹ red kan tiẹ̀ má rí mọ́ ó ti lọ. ṣé àwa àwa ta mú odidi èèyàn tó nẹ́bí tó níran a lè kúrò láyé wèrè tí ó wà níran ṣé ìyá wèrè wà ní kò sí ìyá wèrè a lè dànù. ẹ jọ. ìṣòro ní tó wà very important gangan ni owó. Sherry, ẹ má wọrí mm. kékeré lówó mo ní account details àbọ̀ bá lọ́wọ́ mi. Ah, ah, mo ti change bank mi o mo ti change bank bank mi o mo lo bank yẹn mọ́. Eh, ó yá send details ẹ sórí. Eh, bàbá ẹ jẹ́ kọ́kọ́ tí wọlé kéèsì ti close ẹ jẹ́ ká lè kọ́kọ́ mu ti ọkọ̀ bọ̀gìnì yẹn lọ. ó yá kọ́kọ́ tiwa kọ́kọ́ tiwa. kọ́kọ́ tiwa náà o dẹ̀ ní ká má ṣe fàájì lọ́rẹ́ kọ́kọ́ tiwa sẹ́ẹ̀ bá man. ẹ pẹ̀lẹ́ mà ẹ kú ọ̀rọ̀ wọn àní dààmú o olúwa bá wa rí o ọmọ wa ò ní sọ̀rọ̀ lórúkọ jésù ọlọ́run á darí ẹ̀ wálé o. pẹ̀lẹ́ àbúrò àǹtí ló mà ṣàlàyé fún mi ló ní ọ̀kan nínú ọmọ ẹ̀wọ̀n wa ọlọ́run á ṣe rírí fún wa lórúkọ jésù o bí mo ṣe gbọ́rọ̀ yẹn mo sáré lọ ṣọ́ọ̀ṣì mo lọ gbàdúrà iṣẹ́ òru kan mo tiẹ̀ ṣe tí mo fi gbàdúrà pé wọ́n dẹ̀ sọ fún mi pé ọmọ yẹn á jẹ́ rírí mo dẹ̀ nígbàgbọ́ a máa rí ọkàn balẹ̀ a máa rí o lórúkọ Jésù ọ̀dọ̀ àbúrò ẹ̀ náà mo wá láti abúlé láti abúlé mo ti wá wo sóló. sóló ṣé kò ṣe second born yẹn ni. second born mi. Ah. ṣé èkó náà ló náà wà. Ah, àṣebí bá jókòó ló wà. Ah, máa ń jókòó. Eh. Eh, ibi tí mo ti ń ta oúnjẹ nìyẹn. ìgbà tó bá tẹ̀ rí sóló ọ̀gán pàápàá ṣé o lè dà ó ti rí gọlọtọ gọlọtọ ó lè dá igbé gan tó bá rí. àbí ọlọ́mọ pọ̀ mọ́ fọlọ́mọ o. ẹ ó ti dàgbà bóyá èèwọ̀ ọlọ́run ara nǹkan tá à ń sọ nìyẹn mo ní ká máa ṣe mítìn ẹbí kẹ́ ẹ lè mọra yín mo dẹ̀ nígbàgbọ́ pé máa wá máa wá sọ̀dọ̀ ẹ wá jẹun túwọ̀ náà dẹ̀ nímọ̀ pé àbúrò ẹ ní o. Hey, Tọ́lá pọ̀. Dọlápọ̀. nígbà ọmọ yìí kò sí nǹkan tó hmm. máa ṣe so jẹ́ ká nígbàgbọ́ pé àárọ̀ ọmọ yẹn lágbára Ọlọ́run. ó gbàgbọ́. ẹ hmm. pẹ̀lẹ́ mà. ẹ ṣé fírú ẹ̀ gbá o. àní fírú ẹ̀ gbá àmì o. pẹ̀lẹ́ báwo ni. And everything about Mama. Kushe? Yes. Ṣé bíbá ló ní ògbé ni? Mami ọ̀dọ̀ mi ní yìí. Ibí ló ń gbé? Wo mo fọlọ́n bẹ̀ ẹ́ o. Rántí bó ṣe fi lélẹ̀ o. Má gbàgbé ọ̀rọ̀ tí pásọ̀ bá wa sọ o. Jọ torí Ọlọ́run mo fọlọ́n bẹ̀ ọ́. O ò ní rí bí àkóbá àdábá mo fọlọ́n bẹ̀ ọ́ o. Rántí ọmọ ni tó ń ṣe o. Yes ma. Ok, ẹ fẹ́ máa lọ nìyẹn. O tẹ̀ fẹ́ kí n bá ẹ ṣeré kankan ni. Ah, Mami kì í ṣe bẹ́ẹ̀ o àbúrò mi fún mi ní nọ́mbà kan pé tí n bá dé rí àbí báyìí kí n pè òun. àbúrò ni. oúnjẹ ló ń tà oúnjẹ. oúnjẹ ló ń tà wọ́n dẹ̀ ló popular ládùúgbò yìí ṣèkódùn lórúkọ ẹ̀. màmí màmí ẹni sòrò ṣèkódùn. ìyá búkì. ìyá búkì. ẹ dẹ̀ ní àbúrò yìí ni. àbúrò mi ni kódà ìyá kan bàbá kan ló bí ìyá mi àti ìyá ẹ̀. màmí ọ̀rọ̀ yìí mi fẹ́ understand náà ẹ̀wọ̀ mami ṣèṣe ya búùkì ya ṣèkúdù tí wọ́n ní wọ́n mu. Ah, òun ni ó ti tọ́jọ́ mẹ́ta táwọn àti wọ́n ọmọ yẹn kọ́ lọ́n kó mà fún wa rí ni o ilé ti dàrú gan. mami ẹ mọ́kàn tó máa ṣẹlẹ̀ báyìí ẹ̀yin máa máa lọ. kí n máa lọ kí ló dé. no ẹ máa wọ oníwànà tuntun ìsìkà tí mo fẹ́ lọ ṣe ṣe understand ẹ máa lọ. kò burú o doctor ó yẹ kí n ti wá yọjú sí i ti pẹ́ you know but ẹ mọ àwọn obìnrin obìnrin yìí ni kò kò gbà mí láyè and máa ń gbọ́ pé ẹnìkan máa ń pè all the time tó máa sọ pé ah, màmá ò sí around màmá wà ń lo òyìnbó ìyàwó mi ni kò kò gbà mí láyè and uh, you know often time mo máa ń gbọ́ pé ẹnìkan máa ń pè wọn á bẹ̀rẹ̀ pé màmá ń kọ́ tó máa ní wọ́n wà labroad màmá ò sí labroad hmm. ẹ láti rí state tí màmá yẹn wà ó mú ìyá yẹn ó dè mọ́ lulẹ̀ mo ti sọ fún time pé ah irú situation yìí psychiatric hospital yẹ ká gbé màmá lọ and tó bá màmá kúrò lẹ́sìn ó máa mú ìyàrá yẹn ṣe ló máa tì tó máa mú kọ́kọ́rọ́ ẹ lọ mi ní access yàrá yìí so eh, eh, kí lè máa ṣe this is this is an act of wickedness ẹ eh, hey, doctor. Um, Fẹ́mi honestly um, ìgbà um, tí o pè mí mo wà surprise pé kí ló ṣẹlẹ̀ kí ló lè tó yẹn kí nìkan tó fẹ́ bá mi discuss láìmọ̀ wípé um, ìwọ ni ọkọ Mọ́rẹ́níkejì ah, anyway um, nígbà tí situation mama bẹ̀rẹ̀ ọdọ mi ń bíbá iná gbé wọn wá mo ṣe test fún wọn mo examine wọn kódà wọ́n ṣe scan mo wá discover pé n tó ń ṣe màmá kò kí ń ṣe ọ̀rọ̀ clinic wa ń bíbá pé hmm. wọ́n ní láti tẹ̀síwájú lọ sí psychiatric hospital then um, mo sọ fún nígbà yẹn ó dẹ̀ ní pé no problem later ó padà wá bá mi pé nínú treatment tí wọ́n fún wọn níbẹ̀ mo wá wò pé òkè ó ṣeéṣe kó jẹ́ pé n tó ń ṣe màmá yẹn gẹ́gẹ́ bí àgbàlagbà kò ń ṣe ọ̀rọ̀ medical pé tó bá rí àgbàlagbà kó sọ fún wọn kí wọ́n tẹ̀síwájú bí kan tẹ̀sẹ̀ lébọ̀ so nọ́nà ìpè tẹ̀sẹ̀ lébọ̀ ó máa lọ abandon ìyá oníyà sínú ilé ni no kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ẹ̀ tó ṣe bẹ́ẹ̀. Eh, doctor kan tí mo ṣe wá bá yín nìyẹn need help Kill sí kí lè lè ṣe especially èmi because I'm, I'm not comfortable with what is going on in my house and ẹ jọ ń tó imagine lọ ẹ má jẹ́ kó Okay. Get get wá sí nípa gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú mo mú nọ́mbà yẹn lọ rí fóònù wo fóònù ẹ̀ lánàá mo ah, ah number in. ni mo rí pé ó dẹ̀ Number note pẹ̀lú nọ́mbà fóònù tèmi so òun ni mo ṣe pè yín lánàá ẹ̀ mo kàn ní kí n sọ fún yín pé màmá ò sí lábúrọ̀d màmá wà nílé o hmm. ẹ jọ mo sùn màmá mọ́lẹ̀ ni o hmm. ẹ gbà mí dọ́tọ̀. Um, anyway Fẹ́mi torí bí àṣejọ jẹ́ síra wa ni. um, but um, ọ̀rọ̀ yìí ó máa so ọlọ́gbọ́n kọ́ díẹ̀ ó dẹ̀ máa so òmùgọ̀ náà kọ́ lẹ́ni tó present Fẹ́mi àti wọ pé màmá wà labroad tèmi bá wá kọ́ mi ń sìn ó máa dàbí ìgbà tó jẹ́ pé gbogbo àṣírí tó ń bò ó ti tú síta wọ́n ń gbé e ẹ̀dùn ọ̀rà so nǹkan yìí ọ̀kan tèmi kàn fẹ́ kí wọ́n ṣe láti fi mú fúnlẹ̀ ni wípé there must something tó wà behind ìkíní yìí láti lè keep màmá yẹn sínú ilé but uh, ìgbà míì ojú lágbà máa ń yá àgbà ò kì í yá nu uh, gbogbo bí a bá ṣe máa ṣe é lọ́dọ̀ tèmi ọlọ́run á fún mi ṣe ìwọ ni kí wọ́n ṣe àti ṣe ìtọpinpin ẹ̀ dáadáa kó mọ ohun tó ń ṣẹlẹ̀ tó bá ti jẹ́ kó mọ tó bá ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ìwọ jẹ́ kí mi mọ̀ then we know what to do. Okay. Mm, um, I'll get back soon, doctor. No problem? A shit on it. What's problem? Thank you so much. You're welcome. well Oremi, mi hmm? i think that's the best solution ah. that's the only thing you can do. ó tẹ̀ ti wá sú mi pátápátá àbí hmm. kí ni kí n ṣe ah, wọ́n ròyìn bí wèrè bí wèrè yìí ṣe ń store mi tó ń da gbogbo supermarket rú to the extent that àwọn èèyàn tó ń shop wọn ò ní duro dúró wọn máa lọ ni abó gbà mí báyìí. obviously táwọn èèyàn bá rí wèrè wọn máa sá lọ <laughs> ta ló máa rí to tó duro. dúró wo mo rẹ́ni kejì at this point èmi fi pé bóyá kò fi ọ̀rọ̀ yìí tó lórí létí o. Ah, kí ló lórí fẹ́ ṣe sí i already wọ́n ti sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé oríṣiríṣi abarapá ló wọn máa yọ sí mi wò ó jẹ́ ká kọ́kọ́ yọjú èyí tó wà nílé iná torí àsomẹ́lẹ̀ tó tún máa yọjú o ó ti sú mi. ọ̀rẹ́ mi it's okay kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò ní gbà ṣètìgbọ́ fọkàn balẹ̀ gbogbo ẹ máa níyànjú ṣe báwọn guys yẹn náà ló gbéṣẹ́ yẹn fún. àwọn ni mo gbé fún o. it's fine wọ́n máa ṣe bí iṣẹ́ náà. àwọn náà ló ń pè mí. Mm-hmm. hello ẹ ti rí ẹ wo ẹ dúró ẹ dúró ibi ibi tẹ wà yẹn náà ni kẹ dúró sí ẹ mo mọ bẹ dáadáa ibẹ̀ yẹn ni kẹ dúró sí ẹ máa rí mi nsìn mo ń bọ̀ wá bá yín báyìí báyìí báyìí. alfa. ah mo ní láti tètè wá máa lọ o wèrè yẹn mm. wọ́n ti bá mi gbé oh, torí mo ti sọ pé kó bá mi mú ìsídà kó bá mi pa àbí kó ṣàṣe nǹkan fún kí má rí mọ́ kó bá mi lè jìnnà. ó bẹ tàbẹ. jẹ́ kí tètè máa lọ jọ àtúmọ̀ ríra. tó bá ṣe jẹ́ pẹ̀lú orí àgọ́ṣọ́ ti bọ́. ó ṣe mo dúpẹ́. pè mí o pẹ̀lẹ́. Hmm. wò. Yeah, one two singularity. Yeah. Bow. Abu Kí ni? Má bínú pé mo pẹ́. Ọ̀gẹ̀dẹ̀ dà. Ọ̀gẹ̀dẹ̀ dà. Mo wá ẹni kejì. Ṣé wèrè rẹ̀? ni o. Òun ni bó ṣe wà yìí. Òun ń dayé mi láàmú láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Wèrè olórí burúkú tí ò níran yìí, tí ò lẹ́bí yìí. Ó dẹ̀ ń dayé mi láàmú. Kò jẹ́ kí n nísinmi láyé mi láàárọ̀ lọ́sàn loru lóru àti ẹ̀ta. Eh, lẹ́ni ni kò ní dọ̀la. kí ni kí n ṣe fún wèrè ẹ báyìí. Ah, ah, kí ni tún fẹ́ mi ṣe fún wèrè a ní kẹ́ ẹ mú kúrò láyé. àlẹ́ tá yà á yìí. ẹ pàdánù olórí burúkú wèrè tí ò lẹ́bí sí òlára tó dáyé mi láàmú akutuku ẹ lọ́nà ọ̀run ẹ wo báwo lè ṣe wá fẹ́ bá mi ṣòkú wèrè yìí òkú yìí mi tún gbọ́dọ̀ rí o mi gbọ́dọ̀ rí o ẹ bá mi ẹ bá mi kó kúrò lẹ̀. ìwọ fìyẹn lẹ ah ẹ mà o mo padà ṣẹ́gun mi mo padà ṣẹ́gun wèrè yìí ní ayé mi. má lọ má lọ má lọ. ẹ wò kí n tó lọ mo fẹ́ fún yín ní extra money mo fẹ́ fún yín ní okun lálẹ́ iṣẹ́ inú ayé mi. má wọrí fi yẹn lẹ o ṣáà details mi lọ. mo ní ó dáa ẹ má wọrí. ẹ wọ òǹkú ẹjọ ẹ bá mi wo mọ́tò kí ló ṣe ẹ bá mi wo ẹ má kàn dúró báyìí ẹjọ mo sì lè tìbí tí mò ń lọ ẹjọ torí Ọlọ́run ẹyìnbó kí ló lè fà tó ń ṣovaìtìn ṣé torí pé mo wà nínú tráfíkì ló ṣe wá ṣovaìtìn ni ẹjọ ẹ bá mi wo mo ní láti move kúrò bí nísinsìnyìnsìn ah. sherry rade ẹ kọfà rade tọ̀ tó ṣe yẹn ló jẹ́ kó máa ṣe fàìtìn so báyìí nísinsìnyí ó ti àfẹ́ ti jasket. kí ló fẹ́ ṣẹlẹ̀ nísinsìnyí mọ́tò yóò lè rúfin lálẹ́ yìí. ah èṣù ti gbébọn èṣù ti padà gbébọn ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mo ní láti move kúrò níbí báyìí báyìí báyìí báyìí báyìí nísinsìnyìnsìnyìnsìn mo ní láti lọ ṣe ọkàn lé ẹ mọ nǹkan tẹ máa ṣe fún mi ẹ bá mi ọ̀dà ọba lórí fóònù yìí ẹ jọ torí tọlọ́run ha ha èṣù mà lágbára kò mà nígbà la o. táìmù yìí ti lọ so búba àwọn kò lè ṣe báyìí mọ ṣé ìbá mind ẹ kì í mind pẹ̀rẹ́ mi ọ̀rẹ́ yín tẹ fẹ́ pè kí ló fẹ́ ṣe fún mi. ẹ on bike man ni. ó ya ó ya bike yẹn tún ya ó ya ó ya ó ya ó ya ó ya ó ya tẹ́yìn ti lọ. mami mami ẹ má bínú ó yẹ dídí ẹ jọ̀gẹ̀dẹ̀ mami ẹ jọ̀gẹ̀dẹ̀ bá mi jọ̀gẹ̀dẹ̀ mami ẹ bá mi jọ̀gẹ̀dẹ̀ mami ẹ bá mi jọ̀gẹ̀dẹ̀ ẹ jọ̀gẹ̀dẹ̀ ẹ jọ̀gẹ̀dẹ̀ mami ah mami ẹ bá mi jọ̀gẹ̀dẹ̀ báwo jáì. Mami ẹgbà ẹ mú ọ̀kẹ́ máa ti bínú ọ̀gẹ̀dẹ̀ yín lélẹ̀ mọ́mí ẹgbà ẹgbà ẹgbà a ní kẹjọ gẹ̀dẹ̀ à wọ́ ìyá yìí má kọ bá mi o ṣàánú mi bá mi jọ̀gẹ̀dẹ̀ yìí o ẹ jọ̀gẹ̀dẹ̀ ẹ jọ̀gẹ̀dẹ̀ mọ́mí mọ́mí ẹ jọ̀gẹ̀dẹ̀ a ní kẹjẹ ẹ à ẹ jọ̀gẹ̀dẹ̀ yẹ jẹ yẹ yẹ yẹ mọ́mí bínú ni o mọ́mí ẹ jọ̀gẹ̀dẹ̀. wá gbọ́ èyíkéyìí tó bá tọrọ kan lọ́wọ́ rẹ̀ nínú àwọn abarapá ló gbọ́dọ̀ fún ó jẹ́ gbọ́dọ̀ má ṣaláìṣe. pàtàkì jùlọ ìjọ tí o bá ti fún ìyá rẹ ní òkè o gbọ́dọ̀ rí dájú pé ọjọ́ kejì o gbọ́dọ̀ fún wèrè mi ó ṣe kókó o gbọ́dọ̀ dẹ́jọ́. èyí tó wá lágbára jù nínú gbogbo ìkìlọ̀ tó gbọ́ yìí òun ni wípé ebi ò gbọ́dọ̀ pa wèrè ilé ìyẹn ti ṣe ìyá rẹ̀ kó o sì rí dájú wípé gbogbo abarapá tó o bá gbàgbàdì ìyà ò gbọ́dọ̀ tọwọ́ rẹ̀ nítorí ọjọ́ tírú ẹ̀ bá ṣẹlẹ̀ ojú rẹ̀ yóò yiri ohun tó ju lọ àkókò tó ń fún ìyá rẹ̀ lóúnjẹ kò gbọ́dọ̀ tà sí o gbọ́ ìkìlọ̀ kí o sì wúlò. o tẹ́ ẹ bá jọ́gẹ̀dẹ̀ yóò fẹ́ rí wèrè bẹ́ẹ̀ ni ẹ fẹ́ rí wèrè ẹ fẹ́ rí wèrè ṣe fẹ́ rí wèrè mo ní kẹ́ jọ́gẹ̀dẹ̀ jọ́gẹ̀dẹ̀ mo ní kẹ́ jọ́gẹ̀dẹ̀ jọ́gẹ̀dẹ̀ ẹ fẹ́ rí wèrè okay you want to see grace you want to see grace ẹ rí wèrè rí àbí. rẹ́ni kejì. mami ni my dear mami fẹ́ rí wèrè yes. kí ló ṣe é. mami fẹ́ rí wèrè. kí ló mami fẹ́ rí wèrè. Ah! mami mami. Kilo ló ṣe ẹ. mami mami very well. wẹ̀rẹ̀. mọ́mì Hey, ṣe ṣe wà ókè. mami kí ló ṣe mo rẹ ní very well. Kilo rí are you okay. ẹ fẹ́ rí Kilo kí ló ṣe ẹ. kí ni o ṣe mí. ah ni. máa pa ẹ. mọ́mì mo rẹ ní kejì ní ah. Oro! Oro! ìyàbọ̀ lẹ́nu kejì wà jọ gẹ̀dẹ̀ wà jẹ wẹ̀rẹ̀ ọ̀gẹ̀dẹ̀ o ti o ti jẹ ọ̀gẹ̀dẹ̀ rẹ̀ ọ̀gẹ̀dẹ̀ lè ní túbọ̀ wọ́n ń pọ̀ tẹ̀wọ́ láti Amẹ́ríkà o ò ní sọ pé o lè tẹ́kì ẹ ó yàgbà ó má jẹ́ o. àfìgbà tó bọ́ lọ́wọ́ iyọ̀. tójọ́ mẹ́ta tí mo ti rí sọ̀lọ́ kí ló ń ṣẹlẹ̀. mo rí lánàá ó ní màmá òun wá ìjọ òṣèlú ní màmá ẹ wá so ó ní ọba òun ẹ má ṣòjòrò ó ní màmá òun wá so olóhùn fẹ́ lọ sílùú wọn bóyá kankan ṣẹlẹ̀ ń bẹ̀ so olóhùn ṣàfẹ́ travel ṣá jẹ́ àtayọ̀ má nì. olóhùn fẹ́ travel lọ sí ìlú ẹ̀. Um, banga lọ́sìn àti èèyàn kan kẹ́ make sure pé ẹ lọ wò ó lé àmọ́ bóyá ń lọ dọ́dọ̀ kàfáyà sọ pé kó kú ọtí wá fún mi tayo Baba, yìí tayo tayo tayo tayo kó kó kó pick two ó yà another pick. Ah. kí ló ṣẹlẹ̀. ẹ wá kí ló dé. Ah, ah. ọ̀gbẹ́ni abọwaba you are under arrest. for what. for the kidnapping of Dolapo Samson Omoshekodo. Emi arrest yes. kidnapping irú ọṣẹ wo lélẹ̀. alayọ kọ sílẹ̀ eléyìí kì í ṣọṣẹ bàbá mo ti mo ti explain everything fún wọn o lọlá kọta kidnap ọmọ ẹ̀gbọ́n mọ sí mi ni o ti ṣẹlẹ̀ o. ọlọ́ṣẹ ni mo bọ́ yìí ọlọ́ṣẹ ni mo bọ́ ẹ̀. ìwọ ara fún mi náà um, ọlọ́pàá ó ti wá bó ṣe wá ń sìn so ẹ ẹ wo lẹ̀kẹ̀wẹ̀ ẹ̀dùn ọkọ ẹ jẹ́ kí mi àti kárí àwọn one on one tètè àtètè àṣé ẹ̀yin náà fẹ́ gbádùn ní ṣẹ́fẹ́ iṣẹ́ ìjọba kú ni. ọ̀gbẹ́ni àbọ̀wábá mo láìkì dialogue tó lu yẹn mo fẹ́ kó mọ̀ púpẹ́ ta ti ń wá ẹ̀gàn bí a rí evidence ta lè fi nílẹ̀ but this time around o ti bọ́ sí kó ló wa mo promise ẹ pé o ò lè bọ́nú ẹ̀ now move. ọlọ́pàá máa bá ṣe ṣe free slap you. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe sùúrù ẹ ṣe calm down ẹ fi wọn lẹ apá wọn gá wọn ẹ ṣe calm down just calm down. you lead you lead. ẹ jà just calm down. baby baby. bóòlù bóòlù oúnjẹ sọ gbádùn oúnjẹ náà. mo gbádùn as usual mọ̀ pé ọlọ́wọ́ ṣíbí ni ẹ́ ibi ẹyọ kan tó good sí ni. lẹ́mi ah, tó jẹ́ pé tí màmí bá ń dáná lọ́wọ́ báyìí màá jókòó tẹ̀wọ̀n ni gbogbo bá ṣe mú gbá tán máa wò àjọ máa mú ni èyí tó jẹ́ mọ́ náà dánú. anyway o try o gbìyànjú <laughs> eh. ó kàn máa ń dùn mí ni pé iná nìkan ló mọ̀ ọ́ dá tó bá jẹ́ pé bó ṣe mọ ọ́nà dá ló ṣe mèrè ṣe ni kò gẹ́ẹ̀tì kò bá. kò fẹ́ yé mi dáadáa bèbí kò yé mi bá mi ṣàlàyé bẹ́ẹ̀ kò yé mi dáadáa. nǹkan tí mò ń tíra láti sọ ni pé tó bá dibi ká dáná ọ̀gá ni ẹ mo jẹ́ sè dáadáa tó jẹ́ pé àjẹpọnula àjẹgẹ́kàjẹ ni but tá a bá di pé ká bọ́ sórí pápá ká ṣeré olólùfẹ́ tí lọ́kọ láya ọkùnrin àtobìnrin o worst o good o active o kàn manage ẹni ah o kàn manage ẹni. ẹ má bínú mi ò good àbí mi ò mọ̀ ṣe rárá. Ah, kò ń ṣe pé ò mọ̀ ṣe rárá ò mọ̀ ṣe tó sórí gbogbo ẹ̀ nǹkan kan náà ni kọkùnrin má mọ̀ ṣe tó àti kó má mọ̀ ṣe rárá tóbìnrin ò bá ti gbádùn ọkùnrin kò gbádùn ẹ̀ náà nìyẹn ọkùnrin tó bá wà tó ò bá ti lè tẹ́ kanlẹ̀ bí ìgbà tó kàn ṣàṣe dànù ni. ṣe tó rárá. ọ̀gbẹ́ni o gbọ́dọ̀ wà kún agbára ẹ o. mo dáràn. tó bá ń ṣe yọ̀bọ̀kẹ́ yọ̀bọ̀kẹ́ tó ń ṣe lọ. mo gbé. mọ̀ ṣe rárá. ah ọmọ kò ń ṣe lásán ni o mi ò gbádùn ẹ o mi ò gbádùn ẹ rárá o mi ò gbádùn ẹ rárá o bóyá kò lọ bá àwọn ọ̀rẹ́ ẹ̀ ṣe ń ṣe bóyá kò dẹ̀ lọ online ò gẹ́ẹ̀tì wọ́n kọ́ oríṣiríṣi bẹ́ẹ̀ tó ń polówó lóríṣiríṣi lọ́tún lọ́sì. ìfi bẹ́ẹ̀ mọ̀ ọ́n ṣe rárá lọ títí. o ò lè tẹ́ kanlẹ̀ o ò tẹ́ mi lọ́rùn tó. Okay. tani àwọn ni à ń jà tani ń ariwo kọ yẹn. tani. ẹ kí ló fa gbọ́ àwọn ariwo wèrè tá à ń gbọ́ ta. ẹ wò ẹ ṣé o ṣe bí ẹnu géètì tẹ fi mí sí ibẹ̀ ni mo wà inú mi dẹ̀ ti dùn pé ọjọ́ tẹ ti gbà mí tẹ ti ní pé ẹ gbajá mọ́ sínú ilé pé mi nìkan ni kí n máa ṣe gbogbo àtiṣe ajá àtiṣe èèyàn mo ti ń ṣe gbogbo ẹ̀ papọ̀ ibẹ̀ ni mo wà o tí àwọn kan ti dé wọ́n ti dé báyìí náà bá ní kí n àwọn fẹ́ wọlé mú nílé ebo wọ́n sábà mi fa wàhálà wọ́n sì bá mi fa wàhálà báyìí èmi náà ń fà wọ́n ń fà báyìí èmi náà ń fà. ẹnu ẹ sọhun wọn ẹjọ wọn bá ẹ fà wọn náà ń fà ẹjọ ń fa ẹwọ ìwọ ẹ fà òun ẹ fà ọlọ́fà mo ṣe rí wọn lẹ́nu géètì báyìí mo rí i pé business ni wọ́n bá wa bọ̀ mí ìjẹ́ kàn wọlé mo ní kán dúró sẹ́nu géètì pé kí n lọ pe madam. wọ́n fẹ́ rí ìyá yín lọ́wọ́ di lọ́wọ́ ń fà ń mọ̀ ń fà ẹjọ́ ń fà ìwà ń fà ìwọ ń ẹ tí bàbá wọn fà bẹ́ẹ̀ ẹ ẹ ní rí concentrate mi lẹ́nu géètì ni. rubbish. ó níṣó níṣó níṣó nǹkan ìwà àkànfẹ́ afẹ́ àkànfẹ́ ju èkìní ò lè. ọ̀dẹ̀ ó gọ́ ojúṣu lọ wọ́n ń fà wọ́n ń fà wọ́n ń fà wọ́n ń fà wọ́n ń fà fàlẹ́ alámàlà ni. Madam kí ni nǹkan tẹ́ ń fi àwọn ọmọ tẹ́ ń ṣìpè ṣe torí pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátápátá ni àbọ̀ wa bá ti jẹ́ ọ fún wa kó tó di pé wa bọ́ọ̀sì yẹn mọ́lẹ̀ èmi bá dé advice yín kẹ́ jẹ́wọ́. àbò lórí burúkú làbọ̀ wá bá ní àbáyé ẹ̀fẹ́ bàjẹ́ ni kí ni nǹkan tó sọ fún yín kí ló ṣe kí ni nǹkan tó sọ pé mo ṣe fún un. ẹ madam ṣe rí èmi bá kàn rọ̀ yín ni pé kẹ́ má da jẹ ìyá yìí torí mo mọ̀ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè máa ṣe wọ̀kán tẹ̀ ṣe tẹ̀ ní kakọ́s ẹ jẹ́wọ́ ikán tá a fẹ́ gbọ́ ẹ sọ fún wa. ẹ wò ẹ wò ẹ wò ọlọ́pàá ẹ má là mí lóògùn jìnnà à kò easy náà a ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ a lówó lọ́wọ́ èèyàn kàn èèyàn ṣiṣẹ́ bí erin èèyàn ń dìjẹ ìrírí à èèyàn bá dọ́gbọ́n sọ̀rọ̀ ẹ̀ nílé ayé ó kàn máa máa ṣe lásán ni. Hmm. Ah, ẹ wo gbogbo ọmọ tẹ́ ń sọ̀rọ̀ ń pa yìí àwọn la fi ń pilẹ̀ ọ̀la ẹ ṣe pé mo ti ìlú rẹpẹtẹ náà. nǹkan tẹ́ ẹ̀ ń tra àti sọ fún wa ni pé àwọn ọmọ ọlọ́mọ lẹ́yìn gbé tẹ́ fi ń ṣe ritual. ẹ wo èmi ti sọ nǹkan tí mo lè sọ ẹ má ti ọ̀rọ̀ sí mi lẹ́nu ah, yorùbá ní yín náà ó ah, ti sọ nǹkan tí máa sọ. ẹ jọ ibo làwọn ọmọ yín wà o ẹ̀yin ká ọmọ tí ẹ máa kún ọ lọ sí abroad ẹ máa ká ọmọ ẹ̀ tí pa máa pa àwọn òbí lẹ́kún. anyway kò sí wàhálà a ti mọ oru yín bẹ́ẹ̀ mi bá kàn advice yín ni pé gbogbo àwọn kákọ́sì yín tẹ́jọ́ mọ́ pa kí ni kẹ́ jẹ́ wọn ní kọ̀ọ̀kan kẹ́ má bàa dá jẹ́yà ni o so ó bẹ́tà kẹ́ jẹ́ wọn sí gbogbo everybody tó bá wà involve kẹ́ sọ fún wa. ah makasi makasi mo dẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo kíní ìmọ̀ mo bẹ́ẹ̀ pàwọn lórí burúkú iṣẹ́ mọ̀ ọ́ dára can you imagine Makazi. ẹ madam ẹjọ ta ni Makazi yẹn ṣọ́ọ̀gá yín ni ọ̀rẹ́ yín ni àbí aṣojú báwo ló ṣe jẹ́ sí yẹn yẹ ká mọ̀. kí lẹ mail tó kí lẹ i don't understand kí ni ṣé mo dárúkọ anything. be so Makazi sínsìn. ẹ ṣe dárúkọ Makazi sínsìn ni ta ni Makazi yẹn. ọ̀gá free mi dàn án ah, kí ló ṣẹlẹ̀ ah, kò sẹ́nibọ̀dì tó ń jẹ́ Makazi mi Ah. anybody. bó ẹ ṣe sọ Makazi sínsìn ni. bóyá mo sọ sí yín Hmm. mi ever expect pé ìyàwó mi lè dùn ún kan bẹ́ẹ̀ yẹn hmm. ẹni bí níyàwó mi o devil ẹ̀sà devil incarnate ni pastor. ẹ̀dá ti máa pé ìyàwó yín lóhun burúkú. pastor báwo ni o ṣe ní pé lórúkọ burúkú pastor. ẹ ní sùúrù ọpẹ́ ló tọ́ sí yín orin ọpẹ́ orin ògo orin ìyìn ló yẹ kó gba ẹnu yín kankan bẹ́ẹ̀ni. mo ń sọ fún yín wípé ìyàwó mi fi ìyá àti ẹ̀yà tó bí lọ́mọ ìyá tó dẹ̀jẹ̀ lé lórí ó fi ṣoògùn owó ẹ wá ní kí n máa dúpẹ́. ẹ sà nígbà tẹ́yìn sọ báyìí Judas tó da Jésù ńkọ́ ẹ dá mi lóhùn Judas wò sùnsùnsùnsùn ó dẹ̀ da Jésù Kristi Olúwa wa ọpẹ́ ló tọ́ sí yín ṣe rí kò sẹ́ni tó wà láyé tí ò lógun ògo ló ń bí ogun ológo ní ilẹ̀ ṣe ní ogun ẹ ti wá la ogun náà kọjá báyìí ẹ ti ṣẹ́gun ọ̀tá ó yẹ kẹ́ ẹ máa dúpẹ́ ni. ṣe ni pásítọ̀ èrè mọ̀ pé ó yẹ kí n dúpẹ́ lóòótọ́ ṣé èèyàn tí ẹ̀mí ìyẹ́ òjò lógún èèyàn tó jẹ́ pé ó lè tó lè tó mú ìyá tó bí lọ́mọ ìyá ẹ̀ ìyá ẹ̀. èèyàn tó fi ṣògo ṣé ṣé life tèmi ló fẹ́ wá ní mínì sí. àti ipò ẹ̀kẹ́ máa dúpẹ́. pásítọ̀ èmi náà sọ hmm. èmi náà sọ àwọn iṣẹ́ tí ò yẹ kọ́kùnrin máa ṣe nílé òun ni ìyàwó mi máa ń ràn mí pásítọ̀ ṣé ẹ bílíf pé mi ló máa ń fọṣẹ mi ìyàwó mi torí underwear ìyàwó mi mi fẹ́ fi gbogbo ẹnu sọ èyí tó máa ń wọ̀ síbí èmi máa fọ́ èmi ló máa so oúnjẹ èmi ló máa gbálẹ̀ lé eh, èmi ló máa nu lé pásítọ̀ ìyàwó mi máa rán mi ó máa fún mi láìlọ́ọ̀nù ó máa fún mi lówó kí n lọ ra ata wá ní second street. Ah! ṣe rí gbogbo ẹ̀ náà àti kọ́pọ̀ máa rí bẹ́ẹ̀ ni ẹ má bàrà jẹ́ jù ṣe ti gbọ́ mi inú mi dùn pẹ́yìn náà ti realize pé ọpẹ́ ló yẹ kẹ́ ẹ máa dá báyìí ọpẹ́ ló yẹ kẹ́ ẹ máa dá èyí tún gbọ́dọ̀ jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa especially àwa ọ̀dọ́ báyìí kí ló dé tá à ń sáré kọjá kádàrá gbogbo wa pátá lọ́lọ́run ọba ti kọ dáadáa mọ́ gbogbo wa pátá lolùgbà là ń fìṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa pátá lọ́lọ́run pèsè fún àmọ́ tásìkò ẹ̀dá ò bá tí ì tó ẹ̀dá ò gbọ́dọ̀ ṣeré sá ẹ tó bá sáré títí títí tó lè kọlu ó lè sọnù ẹlòmíín sáré títí títí ó sọ ìjọba ọlọ́run nù inú mi dùn mo bá yín dúpẹ́ pé ẹ ẹ jà ìjà ìlàjà ṣẹ́gun ṣé wàá rí ogun tọ́lọ̀ ọba ti bá iṣẹ́ yìí kò ní gbérí mọ́ hmm? àníkẹ́ má ké ẹ wà yé mi má ké ẹ wọ nǹkan tí ọmọbìnrin yìí sọ ayé mi dá pásítọ̀ pásítọ̀ ẹ ẹ lè understand nǹkan tó jù mí rí lọ́wọ́ ọmọbìnrin. ọpẹ́ ni mo fẹ́ kẹ́ máa dáa ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló ní ogun tí wọn ò rí ogun ń jà lájàyè tó ń rí jà lájà ṣẹ́gun ogun kékeré ló ń gbé ẹlòmíì lọ ogun bàǹtàbàǹtà lẹ́yìn jà tẹ́ jà lájà ṣẹ́gun yìí láti òní lọ olúwa ti ṣẹ́gun fún yín ogun tọ́lọ́run ti ṣẹ́ náà tún wá ní gbèrè mọ́ ẹ jẹ́ àgbàdúrà ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ó wò pé kí ló kù tóun fẹ́ ṣe fún ìyá òun àfi kóun fi ìyá òun ṣoògùn owó méjì mo bí òun nìkan ló kù tí mò ń rí ó dẹ̀ mú mi ó dẹ̀ fi mí ṣoògùn owó tó dáa bẹ́ẹ̀ ni àfa. òun náà kì í ṣe pé ó fi ṣèkà kò wọ́n pọ̀ nínú ọmọ tó bá wáyé méjì tí kan bá lọ létí dáadáa ìkejì á dúró tó bá tún dídà kejì àwọn tí ò tún yẹ kó dúró wọn á tún fi kan ṣe ó ti mo wá fi ọkọ tó yédé tí pé màá pe àwọn àfa ṣéwù ṣéwù mi a máa wọ ilé alúà fún a ṣe àdúrà fún tó jẹ́ pé àní rí sánmọ̀ rárá ọjọ́ méje so ó ṣe níṣe pé kó wọn fi tọ́jú òbí ẹ wá wo tó bá yẹ kó kánjú kádàrá ọ̀sẹ̀ tó tẹ̀lé ọjọ́ tó ṣe iṣẹ́ yẹn olùbá lówó yabu everybody bá gbádùn ẹ̀ bọ̀ mo ní ní àníyàn pé ara àyá ẹ̀rọ àwọn tó ṣẹlẹ̀ yá wa ẹ bá mi ṣàdúrà fún ọ̀ ẹ bá ń dàníyàn fún ara àyá. kí ni mo fẹ́ ṣe àfi kárí ẹ̀ yá àdúrà ni tárí ẹ̀ bá yá òun náà ni ìdùnnú mi ọlọ́wọ́ bá mi jogún àlàáfíà fún òun nìkan ló kù tí mò ń wojú tó máa daṣọ bò mí lọ́jọ́ kẹyìn ọlọ́run bá mi pa gbogbo àṣìṣe ẹ rẹ á ṣàforíjì fún ẹ ọlọ́run bá mi mú lára dá o torí mi mọ̀ kó léwu sùsù kó jẹ́ mi lókùn tó máa fi ṣe tó ṣe ṣùgbọ́n mo foríjì ẹ lẹ́dàá mi pàápàá foríjì ẹ ọlọ́run pa gbogbo àṣìṣe ẹ rẹ á ṣàforíjì tó pọ̀ Kẹ́mi Ṣọ́ládé gba kúkú kan Mr. Latin ló ń jẹ́ kúkú tó ń dáná fọ́kọ dáná fún ìyàwó ọ̀daràn ni Mike kúkú tó ń ṣiṣẹ́ kíṣẹ́ ọkọ̀ bàtà wọn ọbẹ̀ gbẹ̀gẹ̀dẹ̀ àgbìnà sinimá ìdùn ládójú Mike kúkú àkọlé rẹ̀ lọ́dọ̀ tí kò sí ọ̀sán náà máa tẹ̀sà torí máa fi tòdì ẹkú owó níná. Cinemax tó máa kú Mr Latin ti yẹmi Ṣọ́ládé gbà ní kókò nínú ilé ẹ̀ ló forí ọ̀ka wọ̀ mú. Oúnjẹ ṣe agbó mímú. Oúnjẹ sísè ni wọ́n gbà fún bó ti ń kọjá àyè tá ṣe àgẹ̀rẹ̀ lọ́sọ́dọ̀ ìyàwó ọ̀gá. Eré gẹ́lẹ́ fèrò kan náà forí jóná bò wọ́n ara ẹ̀. Ọwọ́ pálábá ilé yóò gbúdọ̀ ségi. Àfàìmọ̀ kókò méjì ọmọ bá ọlọ́run nílé. Nínú sinimá titun yìí, My Cook, a fantastic story written and produced by Princess Victoria Ajibola, directed by Bọ́lájí Amus for Mr. Latin Tampa President. Ṣọlá Oyèdélé ni Assistant Director. Starring Bolaji, Amúsàn Mr. Latin. Princess Victoria Ajibola. Yẹmi Ṣọládé. Fẹ́tí Àbálógún. Jimoh Sobiye. Ayọ̀lá Ìyá. Barikis Junaid. Owólabí Àjàsá. Ṣọlá Oyèdélé. Túndé Adégbóyèga and many more. Nínú sinimá titun yìí, action packed movie ní suspense ìwé gáyàtà. Ó ti jáde rábìyà kọ́bí náà. Jẹ́ ìbí ni kò fẹ́ ọ̀rọ̀. ojú rẹ la fi ń wowó torí ọ̀dájú ló bí owó. ayé tó tó fún. ẹkún ẹlẹ́kùn tọrọ méjèèjì sùn. anytime tí dájẹ́ bá ti gbọ́ gómìnà wọ́n máa ń sunkún. ìyá ìyá ni fẹ́lá ṣe àbí. dá fún wa òun ni kí bá wa wá very strong oògùn owó ìwọ kìíní yìí fi ẹ̀tọ́ tèmi ló fi ń dùn mí. kí ló ṣe mo ti wọlé ni mo ní bá má débi oúnjẹ tí n bá ti jẹ ṣáńdì ẹ ni ò ní bẹ́ẹ̀ ni. ṣé bẹ́ẹ̀ ti wà ọkùnrin fún ṣé mo lè jẹ ẹ. ẹ ará àdúgbò ẹ ti dé o. fọmúlà ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn tó da afẹ́fẹ́ wá gbowó fún mi. ṣé wàá rí gbogbo orí tí wọ́n gba àjẹkù oúnjẹ ní patí gbogbo wọn ti rọrùn o owó ìdájọ́ bá ti jẹ kú báyìí gbọ́dọ̀ máa jẹ kí ló ṣẹlẹ̀. wèrè o. ẹ kí ni wọ́n tó bá ṣe wèrè rẹ bóyá kọ́ ọmọ bitọ́ lọ́ra gbé wèrè rẹ dúró sí bí o. lẹ́lẹ́kún bá ń sunkún kí wọ́n máa yọ̀. ibi táláyọ̀ bá ń yọ̀ kí wọ́n máa sunkún. bẹ́ẹ̀ sọ pé ìyàwó mi kú o ìyàwó mi bí o. I need to know kí nìkan tó ń padà di ẹlẹ́kún nígbà tá a sọ̀rọ̀ sọ kí ló fẹ́ kú. ẹkún ni wọ́n sun sábọ̀ fún ọ̀hún ìwọ máa gbé ayọ̀ lọ́ntì ẹ̀. ẹ ẹ ọ̀nà àgbẹ̀ ìwé tọ́lú ìlú àgbọ̀ sún ibi tí wèrè ti ń bó káàdì o ṣáàzú ṣẹṣẹṣẹ. ọyẹ ẹsùn kó dànù gbá. ẹsùn ẹsùn ẹsùn. ẹ̀jẹ̀ ló bí kan pọ̀ ọ́lá ẹ̀jẹ̀ ló fi tẹ́lẹ̀ owó ẹ̀jẹ̀ ló fi tẹ́lẹ̀ ipò.